Adájọ́ fún ọlọ́run. Sọ̀rọ̀ àlékún ìdí ọlọ́run. Orí àgbẹ̀gbẹ̀ fún ọlọ́run. Máa bá ìṣẹ́ ńlá àdébọ̀ Mùsùlùmí sọ̀rọ̀ lọ́wọ́ àlejò ìmọ̀sọ̀lẹ̀. Onílẹ̀ ọjọ́ ọlọ́run èyí a máa ṣe àlàyé ìgbìmọ̀ alùpùpù kẹrì ìgbì ọ̀rọ̀ lọ́n sọ́wọ́pẹ̀lẹ̀ àǹfààní ìgbìmọ̀ náà ní àwà àti bí a yá eighty eight eighty eight yá yá fifty nine ọlọ́run ọba ń sọ ọ̀rọ̀ láàrin àwọn kékeré àtàwọn mùsùlùmí ọ̀dàbílọ anábọ̀ Muhammad ọ̀pọ̀lọpọ̀ àdéhùn tẹ̀lá pẹ̀lú wọn àwọn kékeré wọn máa yá bá àmọ́ àwọn ògbọ́ ọ̀pọ̀lọpọ̀ ń ya fún àdéhùn tó ń bẹ láàrin àtàwọn fáànà wa síbi tí wọn. Gbogbo ẹ̀ máa bọ̀lọ̀ pé iná lọ́hà láyé ẹ̀kọ́ àlẹ́kọ́ èmi. Gbogbo agbára ti jàǹbá pátá. Ọlọ́run àbá òbí ti ọmọ bẹ́ẹ̀. Gbogbo wọn ti jàǹbá fún Ọ̀rẹ́ èmi ló ti jàǹbá fún má ṣe bẹ́ẹ̀ ojú gbogbo ọmọ tó ti yàǹbá láyé ọmọ ọba òkú ní ìfẹ́ wọn. ìsìláàmù a máa dúró lórí àdéhùn wọn bá dúró pẹ̀lú àwọn kékeré gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ọ̀tá ìsìláàmù èso níbi kí wọ́n rí ìsìláàmù òkú ńlá pa àṣẹ àdéhùn máa ń bẹ láàrin àwọn mùsùlùmí àtàwọn kékeré fún yàpá rẹ̀ ká lọ wú àwọn sáńdàbí bá ṣe sallallahu alaihi wa sallam. ara àwọn nínú àwọn kékeré tí wọ́n wà lábẹ́ ìjọba nẹ́bí ẹjọ́ máa fi rọ ààrò ẹni fún olúwa lábẹ́ ìjọba wa ọmọ wa ó wá ní ọmọ ìṣáàdì fún wa. ó dàgbà ká jẹ́ mọ̀ nàìjíríà ká jẹ́ àwọn ọ̀dọ́ ìjọba ń bí ìṣáàjì fún wa ń dá owó kan lọ́wọ́ wa láti sọ̀rọ̀ mọ́sàn-án ẹni tí ó bá sọmọ nàìjíríà tó fẹ́ dá oko òwò kalẹ̀ sí nàìjíríà ìjọba èrò ìkàjú ọ̀gá lọ́wọ́ rẹ̀ bí bàbá àti ohun ètò ojú tá a fi ń wò náà ojú ìmọ̀ ìsìlámù ti wò ó ìsìlámù ti gbàlú olómi ìlú onídarí ìyá bẹ́ẹ̀ bá fẹ́ máa gbé ìlú ti wá aládìní. aládìní. Kọ́dà yìí sì tún bá ó yẹ fẹ́ máa gbé àdúgbò èèyàn àbí ìfẹ́ máa gbé ilé ilé èèyàn. Ẹ ti fẹ́ máa gbé ní ilé rẹ̀ ẹ̀jẹ̀ ló tẹ̀lé yìí ẹ̀jẹ̀ ládéhùn. Ìkọ́ tí Ìsìlámù ń ṣe mọ́. Àwọn Ìsìlámù ń ṣe àwọn èèyàn pa Ìsìlámù kò ọ̀ orí ilé ọlọ́run ìsìlámù ìsìlámù ti gbalẹ̀ ó ti di ilé ọlọ́run. Gbogbo gbogbo ìsìlámù bá ti wá lágbára yóò máa sọ fún mi pé ẹ mi máa ṣe ìní ìlérí ilé ọlọ́run. Ìbára lè nígbà wájà ẹ nígbà mú wa lórí ẹ̀sìn wa ẹ sì ní ti ẹ̀sìn tẹ́lọ̀n ẹ sì máa bèrè ilé ọlọ́run nílẹ̀ táwa kápá. Ẹ máa sanwó kàn wá ẹnu àti ọkọ wa àmọ́ gbogbo tó ń jẹ ìdá àgbègbè ákíní ànàmọsọgbọ ni ẹ wá wò ó a rí àwọn tí wọ́n jẹ gbé àdéhùn bẹ́ẹ̀ pẹ̀lú àníbà Muhammad táwọn mùsùlùmí bá àwọn tòkòrí jáde àwọn ará wọn kan náà àwọn mùsùlùmí wọn parí àwọn tí wọ́n jáde ní pẹ̀lú àníbà Muhammad àníbà wọn lè ní àhà yìí nínú àwọn àjọ ìgbàdé ọkọ ìlú ọlọ́dẹ yìí táwọn pàdé káńpẹ́tọ̀ èdè yìí lọ. àmàdé àdéhùn ti wà láàrin àwọn àtàwọn mùsùlùmí ẹni tó ti ta mùsùlùmí ni. òun ti bẹ́ẹ̀ anábì ìtàgbà wọn anábì òkè lẹ́yìn wọn anábì ní ẹni tó ta ẹni tó ta ọ òfin ọlọ́run yìí o ẹni parí ẹni yìí dìbò yìí lọ́ọ́ parí ọkọ àmọ́ kì í ṣe àwọn tó kọ pa ni ẹni bá parí ojú yọ lọ àní mo ní pa lọ́wọ́ yóò fi kúrò níjà náà àníbi ní kò ní wà níjà náà lọ. àníbi ní kọ́lá kò ní gbé ohun àdìjọ́ náà lọ. ní ọ̀sọ̀tọ̀ ìrírí àníbi sẹ́lẹ̀ lọ́wọ́ àìlọ́ sẹ́lẹ̀ ó bí àdéhùn pẹ̀lú àwọn gègèrè mọ́tà ní ọ̀dọ́ ìdíyà. nínú àdéhùn tí wọ́n gbé ni pé níbi táàtí ń fi àkóso yìí tàbáyé rẹ̀ kan mọ́ wa tó bẹ́ta rẹ̀ yìí àbẹ́rẹ̀ kan mọ́ wa inú ti ní ó bẹ́ta rẹ̀ wa olùfẹ́ fi gèdè rí ilé ìlọ́lẹ̀ ìsìláwọ̀ á ti bẹ́ta ní òkú àdéhùn gẹ́gẹ́ bí mi àníbi àti faramọ́ rẹ̀ nígbà tí wọ́n sọ ẹ́ báwọn àwọn kan láti wà á máa kàtẹ́ pé ah, ẹni wọ́n ti wà á ní ìsìláwọ̀ ọ̀rọ̀ tára ní nígbà wọ́n dé ọ̀rọ̀ àbí àbáwọn ọkọ̀ bẹ̀rẹ̀ ní ah, ẹ̀bọ̀ ìsìláàmù kò fa ìjàmbá lẹ̀ káwọn tó fẹ́ni tí èsè tí èsè mùsùlùmí gbogbo àti ìjọba jẹ gbé pẹ̀lú àwọn èèyàn nítorí wọn ìgbé sábẹ́ wọn yìí kọ́kọ́ wù ú tó bófin ọlọ́mọ kẹwàá di dáadáa wọ́n sàn kọ́ ọ́kọ́ yìí wọ́n kọ́ ọ́kọ́ yìí àbẹ́yìn ló ń bẹ lóòótọ́ tó ẹgbẹ́ gbé tó bófin ọlọ́mọ gbogbo ọjọ́ ìṣẹ́ bá ti fi gbé tí o bá ti gbé pẹ̀lú ọba wọn àmẹ́bí sọ́lọ̀ lọ́wọ́ àlẹ́wọ̀sẹ́lá olúwa orí àdéhùn bẹ̀rẹ̀ bá pẹ̀lú níjẹ́ tó ti gbé àdéhùn ní ìwọlé rẹ̀ tẹ̀kọ́lọ́bà wọn sọ mùsùlùmí lẹ́nu torí ọmọ ti fi ẹgbẹ́ wọn fi sọ mùsùlùmí lẹ́nu gbogbo àdéhùn tẹ́ bá gbé lórí àwọn ẹgbẹ́ bá wà pípọ̀ ẹgbẹ́ sọ̀rọ̀ ní ẹgbẹ́ àdéhùn bọ́dà àpá bí àyà ànábì yẹn ti wá lọ́dọ̀ ànábì ìjọba fẹ́ ta ìjọba fẹ́ bọ́ ọlọ́run ani bàrí ọ̀ ẹnìkan ti jáde pẹ̀lú ẹ̀lú àìsà àìsà wà bá ní Muhammad àdéhùn tẹ̀lé náà béèrè tó ó bá mú àdéhùn kò bá mú nígbà tí wà ní káfẹ́ sóòrò ẹ̀rẹ́ tó ìtakọ̀ wà ní ìyá olówó àmọ́ ti bá yá olówó yìí bó bá fẹ́ san padà fún mi yìí báyìí lọ́ọ́ fi san. ilẹ̀ jẹ́ ẹ́ nínú ìṣẹ̀lẹ̀ ìṣàdéhùn níjẹ́ tó ti gbé mi ìdí wọlé àmọ́ kí ó kọ́ máa fi tọ́mọ́ ti tara fi ẹsọ mùsùlùmí lẹ́nu ọ̀nà àwọn mùsùlùmí mo ládéhùn bí ó ṣe lọ ẹni tẹ́lẹ̀ nígbà lẹ́nu tó kọjá lọ́wọ́ náà ẹ̀ ń bọ̀rọ̀ lórí àwọn àfa wa wọ́n ní kò lẹ́tọ̀ọ́ tó tó ti fẹ́ gbàdúrà lọ́dún tó nìyí lọ́kùnrin láti yìí ìgbà wa ti tán wá sí ìgbà ọwọ́ àtiwájú wa gbà ẹ̀lẹ́ àtẹ́lẹ́ lárúgbó. tó eléyìí òun náà ní nǹkan tí ọlọ́run bá lójú ká mà níbi àwọn àlàyé tá a ti kọjá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يحسبن الذين كفروا سبقوا إنهم لا يعجزون آه ẹnìkà. Ìtú dáadáa, ìlú ẹ̀rọ. Thank you.

القلب نعم الله تعالى سبحانه محمد ولا يحسبن الذين كفروا سبقوا إن الملائكة Thank you. الله ظن يا ابن محمد ولا غرف àwọn tó ń lórí tí wọ́n ti jàǹbá tí wọ́n yapa àdéhùn tí ń bẹ láàrin àwọn mùsùlùmí. Wọ́n máa rò pé àwọn ṣe lérò wọ́n máa rò pé àwọn ṣe lé àbáwọn lè ká ọlọ́run lágbára. Ọlọ́run bá wọn rán ní ọ. Mo sì pèsè kò sẹ́nìkan kò sẹ́nìkan tó padà tọ́lọ̀ tó dàgbàrà tọ́lọ̀ ọ̀rọ̀ ìdájọ́ ìyá ọ̀lọ́. Àwọn ìgbà mi wà wọ́n ṣe ìgbàgbà mi wọ́n sì ṣe

Wọ́n máa ń sọ pé kò lórí nìkan, wọ́n dà wọ́n pẹ̀lú ìlú náà, tí wọ́n máa ti jàǹbá láwọn èèyàn, ẹgbẹ́ ẹni bá dé rùn, ọ́ ti jàǹbá fún wọn, àìmọye àwọn èèyàn tó tí wọ́n jọ sòrò papọ̀, yóò jàǹbá wọn, yóò lè jẹ̀bi wọn, yóò sì máa ti gbé lọ bẹ́ẹ̀ sí ní ìṣẹ̀lẹ̀ náà. Ìdílé ń tẹ̀lé nínú ní tọ́jú ara ní tọ́jú ilé òwò tó ń múlò. ọlọ́run ni àìsí ìṣubú ilé àìsí ìdarí ní ọ̀rọ̀ Nínú ìṣúná ọlọ́run, ní súnmọ́ ọlọ́run bí wọ́n bá ṣe sí ọ̀dà ọlọ́run èdè ọlọ́run èdè tó ti mú lórí bẹ́ẹ̀. sẹ́ni kan ṣe sí ọ̀dà báyìí wọ́n sì mú ìjọba òwọ́pọ̀. bí wọ́n ṣe lọ bí wọ́n ṣe lọ bí wọ́n ṣe lọ àlejò Muhammad ó ní jẹ́ kọ́lọ́ ọlọ́ọ̀bá wa bà á lánàá yóò fi ètò èmi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́dà ẹ̀ẹ́dì máa bá dáró ní èèrè ó ti fi ṣe lọ bẹ́ẹ̀ ẹ̀rọ àwọn ọjà lè kọ́dà àwọn bá ń tètè yín náà tẹ̀sí wọn ti tẹ̀ wọ́n lọ́pọ̀ kan wọ́n ti ṣe bọ̀ pẹ́ gbogbo ẹni máa ń ta burú kọ́dà ò sì mú ọ ìrètí bá ọ kìí ṣe fẹ́ ọmọ máa kìí ṣe fẹ́ ọmọ náà ń dá kọ́dà ń tọ́lá ń tó ń tọ́lá òfin ti tì ọ́ gbogbo ọgbọ́n ló jẹ lọ bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kan ọlọ́run lágbára láti má mọ̀yìn ọlọ́run tó wà fáwọn ìgbè rí ẹ̀mọ́ pé jàmbá tẹ́ sí àwọn mùsùlùmí ẹ̀mọ́ jẹ́ lọ ọlọ́run sí tán láti mọ̀yìn ní òun. إنما يؤمن الله تقبل الله تقبل ولا القيامة الله يقول لك على نور كفروا ẹgbẹ́ ìpé ẹni tẹ́ ń ṣe bàjẹ́ ẹ̀tẹ́ ìṣàkókò mọ̀lá kéjì ẹ̀tẹ́ ń bá ẹgbẹ́ kọ́rọ̀ ilé ọba nàìjíríà jẹ́ ẹjọ́ pé èyí bẹ́ mọ́ra yé ọlọ́run sí mọ̀ yé àwọn ọmọ yé ẹlẹ́ ìkọ́rọ̀ ọba wọ́n fi lò àmà ìyá àgbàdo Thank you. Nínú ọ̀bá mo rí láyé yìí tẹ́wọ́ jẹlọ bẹ́ẹ̀. Abẹ́rẹ́ ìdáwọn tó ti pé bẹ́ẹ̀ wọ́n ti jẹlọ bẹ́ẹ̀ fún èyí. Àbẹ́ ti kú ọlọ́run ní ìra wọn òun bá wọn fipamọ́ ní ìjọ onígbẹ́ ní ọ̀nà tọ́lọ̀ máa fi fi ìfẹ́ hàn sí mùsùlùmí ìyà tó yẹ kó jẹ láì kìí àmà yóò wọ́n yìí tí a ti jẹ láì anábìlẹ̀ rẹ̀ ọlọ́ àṣàlá. àwọn ọmọ ìgbọ́n tó máa pé ìyàwó dárì kìí àmà ìyàwó dárì kìí àmà àwọn ilé o wọ́n lè ní ọmọ ìjà lọ́fà yóò ti dárì kìí àmà ọmọ nàìjíríà ìwọ́n gbọ́ ìgbẹ́ ìyá náà bá ara ẹni gbà ẹ̀ ìṣẹ́lá Muhammad nígbà tí ń rí bí ìyá náà ti rí ó ní bí ẹ̀mí gbogbo gbogbo ayé rẹ̀ ló gbádùn wọn àtàn wà bẹ́ẹ̀ gbogbo gbogbo ayé wọn gbádùn àmọ́ kò sí tẹ́lẹ̀ ó wá di jẹ́ àlùfẹ́ yá mà kọ́lọ̀ wọn jẹ́ àwọn àjàmbá yìí wọ́n sì rí ìbọnú lọ́wọ́ bó sì bá ilé padà ẹni ìyàbúra ya jẹ́ ẹ bá kàn sí ààrẹ pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ bí ó sì gbà ìpín ìjáde láyé rí. ìyá tí ẹ̀ ń pàdé ọdún yẹn tí wọ́n sọ pé ó dá ìjà pàdé àjà pàdé láti jẹ́ ọmọ kọ́lẹ̀ lórí àwọn ẹlẹ́dàá dáadáa bọ́ ẹlẹ́dàá ní orí ẹlẹ́dàá ní orí ẹ̀yà tí ẹlẹ́dàá ní bọ́ nítorí lónìí àwọn gbèsè lọ́pàá bá lè lọ àmọ́wà tá a jẹ́ mùsùlùmí á sì rí àmọ́ kẹfẹ́ látara rẹ̀ àìrí báwọn tàbí ọgbẹ́ni àwọn jàdá àdéhùn ìsìláàmù gbára mọ́ ẹgbẹ́ àdúgbò àdéhùn tó fẹ́ sí ẹ̀tún ṣe sódà bí ọ̀dà tó bá dá ìtàkùnrin fọ́nà wọn ní jẹ́ kan lẹ́bi lọ́wọ́ àríwá sọ́lọ́ fọ́nà ti fi dá tún wọ́n ní wọ́n ní gbèrú ní báyìí wọn fẹ́ ná wá sí ẹnì máa ná òun mọ̀ ní mọ̀lẹ́mọ̀lẹ́ fún yìí lẹ́gbẹ̀ẹ́ ìgbẹ́ pátá ó wá yá ó yá mùsùlùmí bàbá wa yá wọn pẹ̀lú àdéhùn pé ìta yá gbẹ̀rẹ̀ àdàbàdà wọn á fẹ́ dámọ̀ yìí kan yá fún bàtà àwọn olùkọ́ra wá sí wọn á fẹ́ dámọ̀ yẹ padà wọ́n wá ń wá màálù tó ṣe dèbí ọdún màálù tiẹ̀ wọn ò rí èyí tí wọ́n rí ni èyí tí èkó dèbí ọdún màálù tiẹ̀ àbí ìkó ti dèbí ọdún màálù tiẹ̀ lọ ẹ̀kọ́ wọn rí. ẹgbẹ́ sára àwọn ọmọdé tó láti ẹ̀ẹ́dẹ̀ tó náà lè àti ìkó ti dèbí ẹ̀yìn àbí ká sáàbò pé jẹ́ àníbi ọ̀dọ́ àwọn àpàlàpà ẹgbẹ́ ẹgbẹ́ ìkéjì tí ẹ lọ ẹgbẹ́ ìlú. ìjọba àpá àti mọ́kù jáde fún wa pé àníbi ìjọba ti dáadáa fún yín tó bá yá ilé wọn abẹ́bá fẹ́ gbà padà fún ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ dáadáa ló ṣe fún yín ẹ̀yìn lè ṣe dáadáa fún òun náà. àmọ́ kò gbọdọ̀ sí ẹni ẹni eré ìgbà tó wà lẹ́nu pé gbọdọ̀ sínú àgbímẹ́ǹtì tẹ́lẹ̀ Gbogbo tó ń gbé lórí ìdá, olùkọ́ wa lọ sí ní ilẹ̀. Bọ́lá ló ní ilẹ̀ lọ́dún nínú wọn, èmi náà ń lè ní. Ẹ máa pè é tán, mo jèrè ìjèrè ìjèrè tó kọ̀ ọ́. Èyí two point five five million naira ní ìjèrè tó kọ̀, àbá five thousand naira. Àdéhùn lẹ́sìn. Ilé àdéhùn ìdíjọ́ ti ṣe ọ̀dà ìdáhùn. Àmì ìta àtọ́lẹ́sìn, mo ní ọlá mi lé two million naira ọ̀ọ́ pẹ̀lú àdéhùn tá a jọ gbé wípé tó bá dá padà tó dá padà fún olùyọ̀ náà ni olùgbà náà lọ. àmọ́ afọwọ́sọ mọ́ á jèrè bí wípé èmi mo jẹ gan-an èyí ti yé mi bí káàdì ìjọ jẹ́ ńlẹ̀. bí ìbá ti ẹni tọ́lọ̀ ti sára fi fún mi òun ló ní ẹni ìyá mi nítorí mi náà ti dáadáa rọ́pò. ìjọba ti ní ọ̀rọ̀ ọwọ́ àlè fún ní ọwọ́ fífà fọ̀rẹ̀ fáfọ̀rẹ̀ tàbí ọmọ àbí one million àdébìlú dáa òkèjọ́ rẹ̀ sínú kíni yìí òkè rẹ̀ sínú àdéhùn tó ju àdéhùn tó bá bá yàn sàdéhùn dàpọ̀ ọgbọ ẹjọ́ mọ̀ sí dára pẹ̀lú àwọn èèyàn ìyá mọ̀ sí dára pẹ̀lú àwọn èèyàn àwọn èèyàn lónìí kò lè yá bọ́dà ilé àgbà níbi ààlè lọ bá ènìyàn tí ẹ bá fún àwọn bọ́dà ọmọ ìyá ní ìdìrán lọ́wọ́ ààlè tó mọ́ sábà tó ń sọ àtúnrẹ́ àti náà níbi pẹ̀lú ẹ̀ka àti láǹtì yìí ìkẹ́nìkan bá a tó ẹlẹ́gbẹ̀ẹ́ lọ ẹ̀yàn ọmọ ìyá ìlú yà wọn lọ́wọ́ fẹ́ràn lọ́wọ́ àlè sọ̀pọ̀tì náà. ìyá ní láti sọ fáwọn èèyàn pé mọ́ra ara yín lọ́wọ́ ìwọ́n ti lè lóyún kan tó yẹ kó ọ̀sìn lò ó ọlọ́ọ̀kan lọ́wọ́ tó kéde yìí ọ̀sìn ṣe tọ́tọ́ lò ìwọ́n gbà fẹ́fẹ́ kù ọ̀wọ́n ní kébù tó ń gbó pamá. àwọn eléyìí ìwà ni ẹ̀rí tẹ́tí wọ́n ṣe wọ́n ti bọ̀kadà gùn ẹ̀yà wọn ló wọ́n ti bọ̀kadà wọn. wọ́n rúbù wọn pé ní ọ̀nà ìṣẹ̀lẹ̀ àfúrà ọ̀wọ́ ayé àwọn tó ti bọ̀kadà ọba tí wọ́n á ti tán ọwọ́ àgbà yóò padà fún mi àmọ́ tí mo fẹ́ lóòrùn rèé àìní mo gbọ́n wíwá dùn ẹ̀ṣá ìlọ ti rà á wọ́n rí i pé ọ̀nà ìdàgbà fẹ́ lójú ẹ̀ ọlọ́run sọ àwọn èèyàn ti di pẹ̀lú àwọn nígbà tó ti lé ìlú tó ń bá bẹ̀rẹ̀ ìjàmbá náà kò ní ìlú kò dára ilé ìmọ̀ ìmọ̀ ń jí àwọn èèyàn lọ́wọ́ láti kí ni láti ṣe dáadáa fáwọn ènìyàn. àwọn tòbí ọlọ́pàá bá yẹ àmọ́tò ti bẹ́ẹ̀ àwọn tá a jẹ́ mọ́tò láti gbé yìí àmẹ́kọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ fi sọ ní àyàtà kàlókè pé iná lọ́wọ́ láàyè ẹgbẹ́ alẹ́ ọ̀ èmi gbogbo jẹ́ àwọn tó máa ti gbàǹdà pátápátá ọlọ́wọ́ fi gbé yìí òní fẹ́ wọn. ọ̀ ọ̀gá ẹ̀kọ́ pé àkàtì bá fi mìíràn èyí ló ti ti gbàgbá fún àwọn èèyàn wọ́n sọ níbi méjì fún mi èyí ló ti àwọn èèyàn bí ìdáná fẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ sẹ́gbẹ́ lórí zoom yóò jẹ́ ìyá ìgbèrú ìjọba ìjọba ìjọba akọ̀lẹ́lẹ́rí sí ìjọ ọ̀rọ̀ àti sí ọ̀rọ̀ àbẹ̀rẹ̀ sàn tó wọ́n sọ bí nínú ìlú ìlú lágbàlọ́gbà lọ́gbà lọ́gbà náà àwọn sì sọ́dọ̀ lórí ibú ọ̀kọ́ wá sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ àmọ́dé àwọn sì ṣàlọ́pàá fún mi ní ìlú ìlú ìlú ẹ́ ní oṣù ẹ̀fẹ́ padà fáwọn ènìyàn àìjábọ̀ fẹ́lẹ̀ ọlọ́mọ ọlọ́mọ ọlọ́mọ ọlọ́mọ وأعدوا لهم ما استطعتم Thank you.

Àwọn àyàtọ̀ bẹ̀rẹ̀ nínú alùpùpù ha bàbá wo jẹ ṣe lónìí ẹ níbẹ̀ ti jáde ẹ níbẹ̀ sọ àmọ́ ìgbàgbọ́ àbẹ̀ nítorí bá sọ àwọn ìsọ ààbò nípa ẹgbùn wọn àwọn máa ń máa ń ọlọ́run bá ṣe fún ẹ̀mẹ́gbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam wà ìdè lọ́gbọ̀n mọ́sàtọ́tò ìkúrọ̀tò ìsìlámù lọ́ta àwọn ọ̀tá ìsìlámù náà làwọn gègé rí rí ń bá ìsìlámù jà mọ́jà dúró àkọ́kọ́ ogun tó yẹ kí wọ́n jagun láyé tó ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àti gbèsèrè tí mùsùlùmí kan gbà láyé ló gbáyà lọ́ba Muhammad àwọn náà àtàkì àwọn mùsùlùmí lákọ̀ọ́kọ́ àwọn náà àtàkì àwọn mùsùlùmí kọ́lọ̀ wọn àti ọ̀rọ̀ yìí gan àríyá ọ̀rọ̀ lọ́mú òkè pé ọlọ́run ti fáwọn ọwọ́ ti fáwọn ọ̀sán pé gbọ́wọ́ gbà ẹ máa ṣètò àkàlẹ̀ ẹ máa ṣètò àkàlẹ̀ Báwọn àkọ́kọ́ ń sàlàyé àwọn iṣẹ́ tí mọ́sálásí ń ṣe. Mọ́sálásí gbogbo ní ilé ní ilé sí ìlú kan mọ́sálásí yìí. Wọ́n yára títà kí ọmọ ìta ọ̀sá kí ọmọ nìkan. Èyí ló bẹ́ bò sí bọ̀rọ̀ wọn tréní àwọn ọmọ ìyá wa àwọn ọmọ tó ń tọ́jú mọ́sálásí wọn tréní wọn ìfẹ́ àwọn kalẹ̀ kékeré fún ìjà ọ̀tá ẹni tó ń gbé wọn kọta ni bẹ́ẹ̀ bá ní kókó tó máa ń gbé wọn tó máa ń gbé wọn tó ń tẹ́lẹ̀ nígbà tó ń sọ́kọ́ wọn lọ́wọ́ tó ń gbé wọn èso sí wa fáwọn ènìyàn wọn fáwọn ènìyàn padà ẹnu mi yìí ni mo ti sọ pé kí wọn lọ dára ìfẹ́ mi ní ká lọ dára ẹni ká fi sí ara wa kalẹ̀ fáwọn tó fi fáwọn ọ̀tá ẹni kò ní gbé lọ́ta èyí ó fi kílẹ̀ kílẹ̀ ẹran gbogbo ẹran kílẹ̀ kílẹ̀ kílẹ̀ kílẹ̀ gbà sí. ṣé ẹ̀fọ́ àtìsíà oníṣìṣà nídìlógà kílẹ̀ ẹran àbọ̀ sí. oníṣìṣà ẹgbẹ́ ọ̀sẹ̀ ẹlẹ́gbẹ́ ọmọ ṣàbòsí náà. ìsìláàmù oníkà àkàtà ìwé ẹni. àmọ́ ẹ̀fọ́ wọn pé àwọn ọ̀tá fúlàmù ọ̀tá ilé ọ̀pọ̀lọpọ̀ kan bẹ̀ wọ́n wá jáde ilé kí wọ́n wá dé وأمر الله واستغاثه من كل وجه إلى أن تتقى له ومن يغلبه Ẹgbẹ́gbẹ́ ti yà yóò wòye ìgbẹ́. Àwọn kẹ́ ti lé ìjọ alẹ́ rí. Àmọ́ ìdá alẹ́ ṣe àwọn ọmọ ìṣẹ́ ìṣẹ́ ìdájú fún wọn ni, ìdá àwọn pa lé ṣe lásìkò yìí. Ó àsìkò ìbáṣepọ̀ tó rí zamen òun ló lọ sọ pé inú ìṣèjá àbúgbà yìí ló rí kẹ́ni pàwọ̀ ta kìí fi gbogbo ìgbà ní wọ́n bọ̀tẹ́lẹ̀ wọ́n fi sí àtàwọn ọ̀sán bọ̀ bọ̀tẹ́lẹ̀ wọ́n fi sí àkálẹ̀ àti wọ́n sílẹ̀ ni wọ́n ń dá ṣe kò sẹ́ni máa wọn kan wọ́n ní wọn kan ó tàbá wọn gan bí ẹ̀fọ́ bá fẹ́ ẹ̀yẹ́ tàpá mọ́ ẹ̀rọ máa kàn mọ́ ẹ̀yà ẹnì kan wá bẹ ládùúgbò yìí wọ́n lọ sí báwọn ẹni o. Ìyá àwọn àjọ ìdáná ẹgbẹ́ yìí wọ́n wọ́n ta wọ́n pé wọ́n àdúgbò tó kó bá jùmọ̀ ni. Ó ta ó wọlé sílé abúlé kan wà ládùúgbò yìí jẹ́ abúlé sùfì ni. Bàmí ìlànà wọn ń lù sí wọn yìí. Ọ̀rọ̀ àwa wá sí. Wọ́n wá sọ̀rọ̀ jẹ́ pé àwọn àgbà mọ́sálásí àwọn àti ìyàgbé àwọn mọ́sálásí. Ṣé irú àwọn ọba àwọn irú àwọn ọba ọlọ́pàá ti mú ọlọ́pàá mọ̀ kọ́kọ́ ayé ẹ̀fọ́ ti yàgbá wọn lọ ayé ẹ̀tí rẹ̀ ti kalẹ̀ kọ́kọ́ dé. ìkẹ́jú kan àfa ọ̀sẹ̀nu àfa àmúti dáhùn sí ìwé ní sọ táwọn ọ̀pá ti lọ́mọ kò sí ẹni nǹkan tí ènìyàn pìtì àkàlẹ̀ fún ọ̀tá ń bọ̀ lọ́jọ́ kan tó bá wá dé àníkà lọ́mọ ìdàbí ní jẹ́ àmọ́ àwọn ọ̀tọ́ bẹ́ẹ̀ káwọn gbàgbọ́ kan tó wá dé ẹ̀rọ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ kí ló ń lè rè sọ́wọ́ báyìí. ọmọ ìfẹ́ bá rẹ̀ lọ́wọ́ yàrá. ìtìsẹ̀ ìjọ́ sọ fún wa lọ. òkè àkọ́kọ́ ìfẹ́ sọ̀rọ̀ sọ́mà àkàlẹ̀ àlàyé láti ẹ̀gbọ́n ọ̀gbọ́n bá ní orí ẹgbẹ́ yí ọ. ó fi tí ó ń tẹ̀lé ọ̀rọ̀ ìgbàdánù sí yìí láàrin Iran àti Amẹ́ríkà ẹgbẹ́gbà tọrọ ajé ọ̀pọ̀pọ̀pọ̀ ọ̀pọ̀pọ̀pọ̀ ó gbé ẹgbẹ́ ẹ̀sìn lọ́lẹ́gbẹ́ bá wọn jẹ ìkórè rẹ̀ sí Amẹ́ríkà ló ń lè wà ìyá ìyá ìyá ìyá ìyá ìyá Ok, tí wọ́n rẹ̀ wájú òkú ó lọ́ sí ìjà Kàlífà Amẹ́ríkà àwọn onígbò àwọn onígbò wà lè àwọn ẹlọ́pàá. Àwọn àwọn ọlọ́pàá omi gbogbo tí wọ́n jí agbára tẹ̀lẹ̀ lágbára ní mo ń tẹ́ bí i sí àkàlẹ̀. Ànábì Muhammad, Ànábì wọ́n tẹ̀lá yé alùpùpù àgbéyà ní tí agbára tó wọ́n ní ẹ̀sì sí àkàlẹ̀ Ànábì Arọ́mù sallallahu alaihi wa sallam. Ànábì Ànábì rẹ̀ Afúnra lọ́dún Ànábì àtọ́kùnrin bẹ́ẹ̀ ni nígbà ní orí bí sọ wá sí ara yìí kò sí àsìkò tó lọ. àwọn àmì ìlú ọ̀gá tó ń tẹ́ lórí agbára jù tẹ́lẹ̀ fún nàìjíríà sọ̀rọ̀ ọ̀tá ẹ̀sìn fún ọ̀rẹ́ tẹ́lẹ̀ wọ́n mú mi lọ. ṣé o jù kan òun kẹlẹ̀ kò sí àkàlẹ̀ ìdẹ́ yẹ́ mùsùlùmí. ẹ̀rọ kò tó dáná ìkàwé bàbá bàbá bá nàìjíríà jà wọ́n wà nínú ilé wọ́n bẹ̀rẹ̀ sẹ́ndì rẹ́kọ̀d bẹ́ẹ̀ mọ̀ sí alẹ́bí ní ìtẹ́gbọ́ òkùtì àfúnà ìjọba mùsùlùmí. Ìgbàlódé ìfẹ́ ni wọ́n ọwọ́ jẹ́ òkúta rẹ̀ ìgbíà ọwọ́ jẹ́ òkúta rẹ̀ lábẹ́. Àwọn tó tẹ̀lé táwọn ọ̀rọ̀ táwọn ọ̀rọ̀ o. Ṣé ẹgbẹ́ ìjọba ṣàbòsí mọ́? Kí wọ́n máa jẹ́ òkúta rẹ̀? ìgbésẹ́ni tí yóò fi sí àkàlẹ̀. Àwọn ẹbí lọ́wọ́ fún sí ọ̀sẹ̀ pé àwọn tó ayé tàbí sí afẹ́ wà bẹ́ẹ̀ pé afẹ́ gba ilé ìgbé, afẹ́ gba tọ́wọ́ ayé afẹ́ wà bẹ́ẹ̀. Irú àwọn bẹ́ẹ̀ lẹ́yìn wọn bá ń sọ pé wà nẹ́bì ẹ kù sí àkàlẹ̀. Ó ti ń bà ká àwọn ará mẹ́ta fẹ́ẹ́ lé ọ̀rẹ́ nípa mẹ́ta. Káàdì mi máa kù sí àkàlẹ̀. Ṣọfẹ́ yóò kàn dáyà nẹ́bì ló ti tàwọn àdúgbò ìsìlámù náà àwọn àgbẹ́jọ́ lọ́mọ gbé ní ọmọ ìgbẹ́ wọn tó bá wọn ní ìjọ mùsùlùmí àwọn tó kan bẹ táwọn ká rẹ̀ àwọn sábà àwọn sábà kí àwọn ọmọ wọn ní àwọn ẹlẹ́gbẹ́ àwọn ẹlẹ́gbẹ́ nìyàrí bábàbí ra àgbà níbi kálá àwọn tí wọ́n jẹ́ àwọn ẹlẹ́gbẹ́ mẹ́jọ àwọn ìkọwà mùsùlùmí lápòjú rẹ̀ àwọn àpá àwọn ìkáwà pé àwọn ẹlẹ́gbẹ́ wọ́yà yìí gbèrè gbé ìtẹ́ni wọ́n rí àwọn olùdíjẹ́ lẹ́yìn tó díjẹ́ ọ̀sán ti ká gbàgbé dàmọ́dé mọ́nà Bàbá náà ni wọ́n rí lórí pé ọ́dà àríjọba kan níjọba olóṣèlú eré orílẹ̀-èdè kan ó bẹ̀rẹ̀ ilẹ̀ àwọn ti tó ń àwọn ìjọba Báwọn ní Fúlẹ́ńtì Tẹ̀lifì, bẹ́ẹ̀ tí ìjọba wà lọ́wọ́ kẹta lẹ́sìn yìí, àmọ́ ẹni kápá àwọn afájẹ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ adé ẹgbẹ́ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tó ní. Alákọ̀ọ́kọ́ ìgbà tẹ́lifí lé mímú ìgbà wọn kọ́ tí ó gbé ó mọ̀ lọ ó mọ̀ bọ̀ ó mọ̀ lọ. Ìjọba wà lọ́wọ́ máa ń ṣe nìyẹn, àwọn àwọn ẹlẹgẹ́ ni. Ìkọ́kọ́ láti lọ́wọ́ ìkẹ́ ẹ̀kọ́ sọ̀rọ̀ lọ́dọ́ tó bá ń tẹ́kọ̀ bá lọ́wọ́ síkẹ̀ ó ní wọ́n tẹ́kọ̀ bá wà lọ́wọ́ àwọn ọmọ inú àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ nílà ká ìta ìyẹn mọ́nù àmọ́ ẹtíkì kẹ́kẹ́ bá kí ni tí wọ́n bá wà tẹ́lẹ̀ sẹ́yìn àmì ti jẹ́ ìfẹ́ yáyì. ẹlẹ́ẹ̀kejì ní ìjọba ẹ̀rí pẹ̀lú wọn pé wọ́n láwọn ẹ̀kan tó pé wọ́n mọ ẹgbẹ́ ní àwọn yúrì ẹgbẹ́ ní jẹ̀kẹ́ lọ́pọ̀ ìjàdà pàndé orí ọjọ́ dára lálẹ́ o torí lọ́mọ ọ̀rọ̀ kọ́ ọ̀pẹ́ ó máa tẹ́lẹ̀ pẹ́kí lọ́mọ tí lọ́mọ tó fẹ́ ọ̀pẹ́ tó fẹ́ ọ̀rọ̀ àjọ àwọn èrò tó fẹ́ ọ̀rọ̀ tí mọ́ ọmọdé jẹ́rẹ́ ìfẹ́yà ó rẹ̀ tó wà mọ̀ ìfẹ́yà tó jẹ́ ọba ìgbé ọ̀pẹ́ ọ̀rọ̀ àwọn ọmọdé jẹ́rẹ́ ọ̀pẹ́ ọ̀rọ̀ láti jẹ́ sí inú ọmọ àgbàrá ẹgbẹ́ ọmọ ìgbà rí ọmọ ìgbà rà láti ẹgbẹ́ ọmọ ìpọlọpàá ẹgbẹ́ ọmọ ìpọlọpàá ilé ọ̀sẹ̀ ẹgbẹ́ ọmọ ìpọlọpàá Ṣọ̀gbọ́n tó kúrò pé ọjọ́ ìjọba ní Sàràbí Sàràbíyà, ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pọ̀ ìdí kí ni aim objective àwọn Sàràbíyà jẹ tàbí pé ìdíkọ́ kàkàtà ní alhamdulillah orí mú ẹni tí ní lórí ìpàkàtà. Amigos, tàbí ẹni pàdé, ìgbẹ́ ìpẹ́lẹ̀ àwọn tẹ́lẹ́bí àtàwọn ìwà mìíràn tẹ́lẹ̀

kìí ṣe pé àwọn ọmọdé ọmọdé ọmọdé ọmọdé ọmọ ọ̀kadà. Alẹ́kọ̀ọ́ àwọn ilé ayé ògbó ní ẹ̀rọ wa káàkiri lójú ọ̀sẹ̀ ti ẹ̀rọ ha. Ó wọ́n pàdé wọn lójú ọ̀rẹ̀ kan ẹlẹ́yà ti ṣe ó ti dẹ́sẹ̀ àkọ́kọ́ ọdún ẹ̀jẹ̀ bíi ẹgbẹ́ ọmọ ọmọdé ìjà pàtàkì lé ọ̀gẹ̀ ẹlẹ́yà ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ wá gbé lé o. Èyí ọdún, àwọn ọ̀rọ̀ ọ̀sẹ̀ yìí, ọmọ Nínú ìgbìmọ̀ yìí, wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ìdíjọ́ náà. Láàrín ìfọ́n ní agbára ẹ̀rọ máa rẹ̀, ọ̀rọ̀ ìrìn ẹ̀jẹ̀ tí wọ́n gbọ́dọ̀ yẹn gbọ́dọ̀ ní lẹ́ẹ̀dì sàràfíyà. Kí ni àwọn ọmọ fẹ́ rẹ̀ Àwọn ọ̀tà nípa ẹgbẹ́ bẹ̀rẹ̀ tí mo bọ́ àti ìlẹ́nu náà, àwọn àmì òfin rẹ̀rẹ̀, àwọn àbí àwọn ẹ̀rọ ìjàbàtàrà, àwọn ẹ̀rọ ààrẹ, àwọn ọmọ ọmọ ẹ̀rẹ́, àwọn àbí ìjàbàtà ní ìwádìí ìjọba wọn. Nínú ilé ara ní pẹ̀lú àti ní Tinubu, àwọn ẹ̀rọ ààrẹ ẹ̀dẹ̀ bọ́dù, wọ́n lọ wáyà àwọn ọ̀gẹ̀dẹ̀ ìṣẹ̀fẹ̀rẹ̀ ẹ̀rọ ààrẹ mọ̀ yìí. Táwọn ọ̀rẹ́ àwọn ọ̀gẹ̀dẹ̀ ìṣẹ̀fẹ̀rẹ̀ àwọn àti Táwọn ọ̀gẹ̀dẹ̀ ìṣẹ̀fẹ̀rẹ̀ àbá ààrẹ ó jẹ́ àdàmì o bá ti máa sẹ́lẹ̀ ní àìsíjẹ́tọ̀ fún ọ̀gá nínú kò sí tẹ̀sí ìṣòro làwọn sọ fún wa ọ̀rọ̀ ọ̀sà tó wá sí o so ìgbà mẹ́ta ẹ̀rọ náà kò sí àfẹ́ pààyàn so ìgbà mẹ́ta lórí ìṣọ̀ yìí ìgbà mẹ́ta sọ yìí kò ní káwọ́ dáhùn ó sọ̀rọ̀ ọ̀tọ́ ìdájọ́ gbẹ́rẹ́ ní ti rẹ̀ bẹ́ẹ̀ tó bí gbẹ́rẹ́ ọdún lọ́gbẹ́rẹ́ ọmọ ọmọdé pẹ́rẹ́ kọmọ kọjá àwọn olùkọ́ àwọn ọmọ kọjá tó ìsìlámù wa nítorí àwọn tó orí àwọn ọ̀tá mọ́lá jà òkúrú ká máa dàbí àmọ́ràn kan bẹ wọ́n bẹ̀rẹ̀ bá wọn jà wọ́n bẹ̀rẹ̀ ṣe tí wọ́n ti gbẹ́jà rẹ̀. àtàwọn ìdílé àwọn ìdílé àwọn ìdílé àwọn ìdílé àwọn ìdílé àwọn ìdílé àkárì ní àgbè tí ẹ̀jẹ̀ náà ọ̀pọ̀ta àkárì ọwọ́ ọmọ mọ́tò wá ti bí ìṣẹ́ ìjọba ẹ̀kọ́ ìjọba mọ́tò ẹ̀rọ ọdún ìwé fàtì nípa káàkọ̀ọ́ àríkìmọ̀ ìjọ àkárì ọ̀ ọjọ́ ọlọ́pàá sáré àwọ̀ ọ̀bẹ̀rẹ̀ náà wọ́n náà àkárì ní àyè tiẹ̀ ọ̀rọ̀ ọ̀nà tó gbé lèyí ìlànà ìjẹ́ ọgbọ̀n mùsùlùmí gbọdọ̀ mọ́ ní padà akẹ́kọ̀ọ́ wà ọgbọ̀n ọgbọ̀n láti mùsùlùmí ni ṣùgbọ́n tó ṣe ó ń tó ń tó bá mọ́ síwájú fákúrẹ́ ẹ̀yọ́ gbọ́dọ̀ àmì ní ọmọ mẹ́lẹ̀ ọmọ sí ẹgbẹ́ ni ọmọ àti ọmọ ẹgbẹ́ láti pé ọlọ́dà ṣe àìsí àdáfáwọn àfáwà ó gbẹ̀ẹ́ àbájúmọ̀ àfáwà wádàá àfáwà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ti dára fún wa ní olùkàtàkùn jẹ́ sí àwọn tá a jẹ́ bẹ̀rẹ̀ nígbà náà ọmọdé àwọn lè fi ṣíwẹ́ sí ọwọ́ ọgbà náà ní ìlú ìfẹ́ ní lára lára tá à ń kọ ní bí ẹ̀sìn mẹ́lọ́ sí bá a ti ń kọ́ ní bí ọmọ ti bí bíà súnmọ́ rẹ̀ ìkẹ́kẹ́ ń bẹ tọ́lọ̀ fún akọ ní àwọn ọkọ̀ jẹ̀rẹ̀ wà ní àdúgbò náà fà ọwọ́ sára yíyá náà agbọ̀rọ̀ mọ̀tẹ̀fẹ́tù níbi mọ̀tẹ̀fẹ́tù. Bí wọ́n bá wá bẹ́ẹ̀ ní wọ́n bẹ́ẹ̀ pààyàn láti bíi ẹnì kan ní ìṣáàbù wa ẹ̀rọ kẹ̀kẹ́ mọ́tà lọ. Ẹ̀sẹ̀ gọ́ọ̀mẹ̀tì tí wọ́n lọ fi ṣé ìfúnjẹ́ rẹ̀ wọ́n lọ yìí kí n kẹ̀kẹ́ ìmọ̀ kẹ̀kẹ́ ti máa dákùnrin sí ẹni ìmọ̀ kẹ̀kẹ́ tó. Orí tó ń fi yí sí ìyẹn àmọ̀tẹ̀fẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ mọ́gbẹ́ ọ̀rẹ́ náà ní máa gbẹ̀ àmọ̀tẹ̀ rẹ̀ ọmọdé nìkan wọ́n wà yìí ẹ̀ ọlọ́run àtẹ́kọ̀ọ́ àtẹ́kọ̀ọ́ tó ti lórí ìwọ́n tó kò sẹ́lẹ̀ mọ́ àti kọ́ bẹ́ẹ̀ lórí tó bá máa rẹ́ tó lọ́jọ́ àti ẹ̀jẹ̀ rẹ́ tó lọ́jọ́ rẹ́ tó tó ti kọ́ àkọlọ̀ nígbà yẹn wọn àgbẹ̀rẹ̀ ti ká máa ṣe tírénì àtàwọn ọ̀rọ̀ ajẹ́wọ́n ti bá àwọn ẹ̀ẹ́dì mọ́jọ́ mọ́jọ́ rẹ̀ sẹ́ndẹ̀ ilé òbí ilé wọn ní sùkú kọ́lá yìí rí àrẹ́pẹ̀lẹ́ ọ̀gá ọmọ ọyọ o ọmọ ọyọ o aláwọ̀ ọyọ ẹ̀mọ̀ ọyọ bá ní ọmọ ọyọ bìtú bìtú gbogbo àárọ̀ tó máa ti tó máa ti kí sí ìsọmọ ẹgbẹ́ láti ilé wọn náà láti ilé wọn wọ́n sáré lọ sí epo lọ́sàn-án oṣù wàràwàrà rọ̀ àwọn ọmọ wọn pàdé wọn wọlé ọ̀tọ̀ àmọ́sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀fẹ́ wọn àmọ́sọ̀rọ̀ bí ẹ̀bá wọn ní lè níwá àmọ́sọ̀rọ̀ ẹ̀rọ tó máa yàtọ̀ bọ́ orí àmọ́sọ̀rọ̀ ẹ̀gbẹ́ ogun àmọ́sọ̀rọ̀ ìgbàmọ́ ẹ̀rọ ìgbàmọ́ ìgbàmọ́ ìgbàmọ́ ìgbàmọ́ ìgbàmọ́ ìgbàmọ́ ìgbàmọ́

Àníkọ̀ ìwọ̀n ọ̀sọ́wọ́, àmúlẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ ọmọ lọ́pì rẹ̀ jẹ́ ẹgbẹ́ àwọn ọmọ rẹ̀ tù, ẹgbẹ́ ọmọ ṣe jù rẹ̀, àwọn ìyàwó rẹ̀, ẹgbẹ́ ọmọ ṣe jù rẹ̀, àmẹ́bìnrin ọgbọ̀rọ̀ tà fún. Àmẹ́bìnrin ọgbọ̀rọ̀ wọ́n fà ń tàṣẹ bí. Àmẹ́bìnrin ọgbọ̀rọ̀ bàjà, àwọn àkọ́ ọ̀nà mọ́ríkẹ́ bàjà. Sọ́ọ̀lọ̀ ọ̀sì sí lákàyò. Tọ́dún bá ọjà, ìsí ń bẹ lọ́wọ́ rẹ̀, pẹ̀lú tí ń bẹ lọ́wọ́ ti ẹ̀rí ṣédédé rẹ̀ tó bá ti jẹ́ wọn bàjá mọ́ o. ó kọjá ẹni ó kọjá yìí wọ́n fi wọ́n yọrọ báyìí àwọn náà fi wáyì. ìgbìnà ń bẹ̀rẹ̀ wọ́n náà fẹ́ ń bẹ̀rẹ̀. ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ lè gbà ẹ̀rọ tó ń bọ̀ náà. àwọn ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ Èyí lọ bá ọwọ́ ọ̀dọ́gbà ti lọ wà. Ìgbàlẹ̀ ìṣẹ̀fẹ́ ẹ̀rù. Ìgbẹ́ ti bọ́ ọjà yẹ tí ẹ̀rọ bá ń gbèdé ìlú ẹ̀ lọ́wọ́. Ìgbàlẹ̀ ìṣẹ̀fẹ́ ẹ̀rù. Wọ́n ti lọ́wọ́ fún un. Ẹgbẹ́ ìbẹ̀rù ọjọ́ ọkọ̀ mú orí. Àbí tó bá mọ ọgbọ́n tó bẹ̀ bí èdè Ẹ̀rọ ẹ̀kọ́. Ẹ̀rọ Alébìtọ̀ ìlàfẹ́lá, alébìtọ̀ bí ẹ̀bí, alébìtọ̀ tó bá ká ọwọ́ àti ìlú àti. Wọ́n kọ́ lọ́mí bẹ́ẹ̀ ọwọ́ àti ìlú àti ìlú ẹ̀mọ́ ọmọ. Tó bá kọ́ fàáńtàbí jẹ́ ọmọ ìjọ́ náà yọ. Ọjọ́ láti gbé ọjọ́ ọgbú. Ọjọ́ àgbẹ̀ bẹ́ẹ̀ rọ̀. So, bá mi ti Islam ò ní kájọ dàlú bò ó ní káàkiri sí àwọn àkàtàlẹ̀ lọ́pàá. Àwọn fún àti ọ̀tọ̀ títí àwọn ọ̀tọ̀ ọ̀tọ̀ rẹ̀ bá kọ́kọ́ ní kápẹ́tà bí jẹ́ ìgbàlẹ̀ ìṣẹ̀ yẹn